àgbà ẹ wọlé pátápátá ẹ sọnà ta ló bá mi jà mi win <laughs> ìjà wo ni wọ́n win ẹ ẹ sọ inú gbogbo ọdún bá mi jà ta ló bá mi jà mi ò win ẹ <laughs> àwọn fracas two thousand and sixteen ló máa pè eléyìí yàtọ̀ èyí tó wàá rí pé èmi ò tẹ̀ fi bẹ́ẹ̀ bá ẹmu ní kinní mọ̀ wọ́n ti àwọn ọmọ mi wá ti ní ká fi lélẹ̀ èmi ti jọ wàá rí pé mi ò tẹ́tẹ̀ lórúkọ ẹ mọ́ mi ò tẹ́tẹ̀ lórúkọ ẹ mọ́ ní pé mo ti ń tátù ẹ̀ ní nǹkan mi ọ̀rọ̀ àkànjà bàrà sí titi ẹ̀ náà ni ní pé ẹ̀sà ti ka bọ̀dí báwo ni gba ilé ìjẹ gba ilé ìjẹ gba ilé ìjẹ òkè ìlanúlẹ̀ bóyá ká wá tọ̀ sí ẹ lẹ́nu kó fi yẹn ṣú omi kí ló fi ń ṣèyàn lẹ́gbòrò rọ̀rọ̀ tó wá pa bóyá ká wá ní yàrá ẹnu ẹlẹ́ o olójú dúdú lanúlẹ̀ o ká wá tọ̀ sí ẹ lẹ́nu kó fi yẹn ṣú omi lẹ́yìn yẹn akọ̀ máa wù ẹ́ ni ẹ́ olóò sixty three àrà àrísáìnì ọmọ sixty three lára ẹ̀ àwọn àrísáìnì ọmọ primary school ọmọ primary five tán ṣẹ̀ṣẹ̀ máa yọ ẹgbà sí tán máa kọ́ ẹgbà bù lórí kó tó lè gbọ́ràn. Hmm? gbogbo sí fifty sixty years ẹ tó lóòlù náà ṣé rádaràdá yìí náà ni hmm? rádaràdá yìí náà ni. tẹ̀sìn báyẹ̀ táwọn àgbàlagbà máa fi ń sọ ni pé téèyàn bá pẹ́ lórí mi eṣinkéṣin ló máa máa dé bá ní ẹ sábọ̀ tí èèyàn bá pẹ́ lórí mi do not disturb mi fóònù wa eṣinkéṣin ló máa máa dé bá ní bẹ̀. ẹ tó bá fẹ́ kọ́lìn wọlé wàá rí pé. wàá rí wípé ó kàn wá ṣe orí burúkú ni ẹ sábọ wàá rí pé gbogbo nǹkan tó dẹ̀ ń ṣe sìn bí ìgbà téèyàn ń ṣe orí burúkú ni wàá rí pé kò sí kò sí mọ́mí um, gan tẹ̀ ti kọ́ ìṣá ìmọ̀ pé mi ò gbé kíní kúrò ní dúró ní stop ìṣá. <laughs> ẹ má bínú jàre mi tẹ ọmọ ẹgbẹ́ not disturb mi ìmọ̀ not disturb ni fóònù wà ṣá. ẹ ká sàn àbẹ̀ká lẹ́dẹ̀ ni àgbọ̀dọ̀ ah, ni. ẹ kú iṣẹ́. àwa ni ẹ mà. àwọn ẹgbẹ́ pa gbowó ẹ̀pà yìí ẹ kú iṣẹ́ ọpọlọ yóò ní ti gbogbo wa. àmì ò lágbọ́rọ̀ lọ́wọ́. lórí ọmọkùnrin tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀fẹ́ ní àwọn òbí mi ṣe nǹkan kan fún òun náà kọ́ ni ògbé aago o n ṣe ń ṣe ni kò jẹ́ kó gbé aago hmm. Hmm. ó bà mí kò dùn ún ọ̀lẹ́ fi wẹ́ni tí ò bá rárá o ẹni tí ojú ẹ̀ bá rí lórí ọ̀rọ̀ àwọn pásítọ̀ lóríṣiríṣi kò ní bá wọn bú wèrè o ogun kan tó ní àwọn ogun pásítọ̀ tẹ́rí yìí tó tún ju ogun ìdílé lọ. ẹ rí àwọn pásítọ̀ yẹn kọ́ ló ń ṣe wá àwa fúnra wa là ń ṣera wa. ẹ̀dá tí kọ̀ìnkọ̀ìn ilé ò bá ti ta nídìí ní tójú ẹ̀ bá ti rí kó faramọ́ ni o. kó faramọ́ o. ọkùnrin tí ò bá dé kápá ìyàwó ẹ̀ ohun tí pásítọ̀ bá ṣe fún ìyàwó ẹ̀ kò fara mu. Hmm. kò sí nǹkan tó ń ṣèyàn tí àpẹẹrẹ kì í ṣèyàn ẹ jẹ́ kí gbogbo àmọ́ ẹyọ ọkàn yẹn dájú. bí nǹkan kan bá máa ṣẹlẹ̀ sí èèyàn àpẹẹrẹ máa sọ fún èèyàn ọlọ́run ló fún gbogbo wa. Hmm. àmọ́ a kì í kọbi ara sí àpẹẹrẹ. ẹ̀ta bá rí ẹjọ́ ìjọ tí ò dáa ẹ máa mọ̀ láti bẹ̀rẹ̀. ẹ máa mọ àpẹẹrẹ kan mọ àwọn ará tẹ máa rí tí ò ní jọra wọn láéláé ìyí tó yẹ kẹ wá tètè kó bá tẹsẹ̀ yín kẹ sáré wọn wá máa forí tì. ọ̀nà ẹgbẹ́ pagbo àti gbogbo àwọn tó ń gbọ́ mi ẹ má jẹ́ ń tọ́ mírèkù ò sí nínú ilé tẹwà mírèkù wà ń bẹ kí ló ń pè ní mírèkù ń ta gbàgbọ́ ni hmm. wípé nǹkan máa ṣẹlẹ̀ èèyàn ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ni èèyàn ń wọ́ ọmọ ni ọmọ èèyàn ń wá nǹkan rere ni. Mm tí èèyàn bá nígbàgbọ́ mírèkù máa ṣẹlẹ̀ àìnígbàgbọ́ wa ló ń kóyà jẹ wa. àìnígbàgbọ́ wa ló jẹ́ ká sọnù sí oríṣiríṣi ìjọ hmm. ọlọ́run. bíbélì ní ká má kọ ìpéjọpọ̀ ara wa. Hmm. ìyẹn ni bá ṣe ń pàdé tí gbogbo wa máa pàdé lójú kan náà látà tó bá ti gbàdúrà ẹ nínú ilé tó nígbàgbọ́ nípàdúrà ẹ ti gbà. Mm. àmọ́ àwọn èèyàn ò dúró di àdúrà tòun tó wà nínú ilé ọlọ́run níta bá ti wà ní méjì mẹ́ta ó lóun wà níbẹ̀ kí ló wá ń ṣe wá. ìwọ ọkọ pẹ̀lú ìyàwó tó ní pọ́blẹ́mù tí nǹkan dé kò sẹ́ni tí òun níṣòro tá a bá ti lè fi ìgbàgbọ́ di ìṣòro yẹn mú ogun yẹn máa ṣẹ́ẹ̀. ṣùgbọ́n tá a bá ti lo ìgbàgbọ́ la bá máa di pé à ń ya ilé káàkiri at the end of the day kò sí ogun tó padà wá túnṣe o tó bá nígbàgbọ́ pẹ̀lú ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ bá nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ tẹ́ bá dira yín mú nígbàkigbà tẹ́ bá ráyè kẹ́ gbàdúrà tẹ́ fi mọ̀ ṣọkọ ohun tẹ́ ń béèrè fún Ọlọ́run á yín. ó wá lè jẹjọ́ tẹ̀ ń béèrè yẹn gọ́gọ́ kọ́ ló máa dá yín lóhùn àìlè ní sùúrù mírèkù àìní sùúrù lẹ́lòmíín wá kiri. mírèkù àìní sùúrù là ń wá kiri ìwọ tí àwọn bá ti yẹ kó ṣe ní pé kó lọ di òpó bá mú ibi tó ló máa padà sí lọ dìní. ṣé gbogbo ilé ń gbọ́ mi? ohun tó yẹ ẹ̀tẹ̀ fi sílẹ̀ yẹn tẹ́ ló ń pa làpálàpá hmm. nígbà tí làpálàpá yóò bá kúrò ṣẹ́tẹ̀ yẹn máa kúrò. Mm-mm. Hmm. ètè yín ẹ máa padà wá tọ́jú ẹgbẹ̀yìn náà ni ẹ fi ọlọ́run sílẹ̀ ẹ lọ máa sin èèyàn olórin kọ́dẹ̀ kọ̀rin ó ní sinmi lẹ́yìn ènìyàn ó ní gbàgbọ́ ayé ẹ sinmi lẹ́yìn ènìyàn pásítọ̀ èèyàn náà ni òun náà lógun ìdílé tiẹ̀ tó ń rù kiri. n tó fẹ́ kọ́ ọmọ yẹn jẹ́ tó lọ bá pásítọ̀ fún òun náà fẹ́ kọ́ ọmọ òun náà jẹ́ bẹ́ẹ̀. ẹ sinmi lẹ́yìn èèyàn ẹ̀yin onígbàgbọ́ ayé ẹ gbọ́ lóun bá ti yín gbọ́ nínú yàrá yín kẹ́ mọ̀ yín pé ìgbàgbọ́ yín dúró lórí ọlọ́run a máa sọ gbàgbọ́ nù àwa ń wá ìgbàgbé kiri ìgbàgbé ni wọ́n wà nà wọ́n sọ ìgbàgbọ́ nù wẹ́ ọlọ́run lọ́ba alátùtò á ìdílé wọn tò á tún ìdílé wọn tò á tún ìdílé wọn tò lọ́nà tó kọjú òye wọn àmọ́ fún eléyìí fún ọgbọ́n fún gbogbo wa ni là ń kọ́ lórí àwọn ètò tí a wò ẹni tó bá ń yalé kiri ẹlòmíì kò rẹ́spẹ́tì ìyá tó bí pásítọ̀ ló rẹ́spẹ́tì ẹlòmíì kò rẹ́spẹ́tì bàbá tó bí pásítọ̀ ló rẹ́spẹ́tì nǹkan tí pásítọ̀ ẹ bá ti wú mi ẹlòmíì afẹ́ lè mú òbí ẹ̀ lájẹ̀ afẹ́ lè mú àwọn àbúrò ẹ̀ lájẹ̀ lórí ọ̀rọ̀ pásítọ̀ ìgbà tí wọn mọ Ọlọ́run tó ń sìn Ọlọ́run ọba tó lọ́jọ́ ènìyàn á jẹ́ ká mọ Ọlọ́run tá à ń sìn ojú òní ti wọn ẹ tún sọ lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba hmm. hmm. ìrẹ́jọ sí nínú fọ́tò bó bá ṣe jókòó sílẹ̀ ni bó bá ṣe ṣọwọ́ bó ṣe gbẹ́nu òkè bó ṣe gbẹ́nu sísàlẹ̀ nígbà tó ń yẹ ìní fọ́tò bẹ́ẹ̀ lẹ́nu ẹ ṣe máa rí o. àwa ló máa bá ẹni tó yà wá ní fọ́tò bó orí bí ṣe ṣẹ́nu ní orí bí ṣe ṣapá ni kí ló tó fi sọ fún mi rẹ́díò sínú fọ́tò bó bá ṣe ṣe ló ṣe máa bá rẹ̀ bẹ́ẹ̀. ṣe rí àwọn ọba ọ̀rọ̀ wọn mi ń fẹ́ sọ sí mi ń fẹ́ dá sí rárá torí ọmọ ọba lèmi náà ó máa ń jẹ́ kí ọ̀rọ̀ wọn sọ sí mi lẹ́nu ó máa ń buyọ̀ sí ẹ wo èyí tí wọ́n fi ń ṣe ara wọn ló pọ̀ jù. bẹ́ẹ̀ ni èyí tí àwọn ọba tẹrí yẹn fi ń ṣe ara wọn ló pọ̀ jù. ìyàwó tó bá fẹ́ tó bá rí pé ó fẹ́ kó ẹ jáde bí ọmọ ìjọba ìjọ kí sóòdè fi obìnrin yẹn lẹ́yìn. ẹni yìí ni wọ́n pè yín wọ́n ti ń fi ẹni ẹ̀tẹ́ ń lọ yín báyìí. ah, ah ó mà ṣe o wọ́n ní àrọ́bà fi lọ́ọ́ bá ń pa láyé àtijọ́. ah òwe ni ó dẹ̀ ń ṣẹlẹ̀. Hmm. tó ń ṣẹlẹ̀ gidi táyé àtijọ́ ọba òun jẹun ní pátì ilẹ̀ òun súnmọ́ ba ní pátì ọba òun yóò ju ọgbọ̀n ìṣẹ́jú lọ ní pátì tó bá lọ lóde tó bá lọ òde tó bá dẹ̀ máa lọ wọ́n á ti lọ ní a àárọ̀ kùtùkùtù wọ́n sọ ọ́ wọ́n ti padà sílé wọn. àwọn bá a sì ń tọ́nà sí wọn lójú ni. tó bá wá ń bú wọn èyí tó jágbàlagbà nínú wọn afaṣọ wọn yí ẹ rẹ̀. Mm. lágbára lágbára àwọn ọba wa ni kó lọ kó lọ fi pé àrólé inú wọn ọ̀dọ̀fin inú wọn kó bára wọn sọ̀rọ̀ èyí tó bá ń ṣe dáadáa nínú wọn kó pè èyí tó kù díẹ̀ káàtó kó bá sọ̀rọ̀. ṣebí ọba kan náà ni ó náwó ní patí. bóyá ọba afọ àbí nǹkan kan lọ́pẹ́ àwọn Ògùn State dẹ̀ pé ọba yẹn wọ́n dẹ̀ rọ lóyè ẹjọ́ só tó máa ṣe irú nǹkan tó ṣe yẹn mọ́ ilá kì í ga ju onírè lọ. kí ni mo sọ ilá kì í ga ju onírè lọ. wọn bọ ọbọ ọba yẹn wí ní Ogun State hmm. lẹsẹkẹsẹ wọn ò jẹ́ kí lẹ́ẹ̀ ta sí i hmm. wípé wọ́n lọ gbé owó owó òun gbé kọ́ oléré lọ́rùn hmm. tí kò yẹ kó òfin yẹ kó wà náà láàrin àwọn ọba ní mítìn tó ń ṣe wọ́n ní ọba ba lórí ohun gbogbo wọn á tún fún yín sì ní pé òwe àtijọ ni. àwọn olórí náà èyí tí wọ́n ń ṣe náà ló pọ̀ jù. Hmm. orí adé tó bá jórí adé òríjìnà hmm. ó ṣòro ń fi wọ́lẹ̀ o èmi ò sọ ọba tí ò wọ bí o hmm. mi ì sọ ọba tí ò wọ oṣù mẹ́ta o. ọba tó bá wọ ìpẹ́ bí oṣù mẹ́ta tó bá sọ yí pé kẹgbẹ́ yẹn gbẹ́nu ẹ̀ sọ ẹnu yẹn máa wọ́. àìrìn jìnnà bá wọn rí abuké ọ̀kẹ́rẹ́ hmm. ẹ máa lo àwọn ìgbèríko ìgbèríko yẹn àwọn ọba kan wọ àwọn they no dey play at all ẹ lè rí wọn fín ẹ ní rí wọn lórí social media láéláé. láéláé. for instance ọba ìlú tèmi mi rí lórí Facebook rí láyé. Hmm. ẹ ọ̀n dáta ló wà lóríṣiríṣi bẹ́ẹ̀ táwọn ọba tẹ́ ẹ lè rí fín hmm. ẹ lè rí wọn fín tá a bá ní ọ̀làjú dé hmm. la wá ń gbàgbé àṣà àwa fi civilization gbàgbé àṣà hmm. ọba tó bá ti ń ṣe wọn máa rí fín o ah. kò sí wọn tẹ́ ṣe hmm. tó bá ti gbàgbé eh, orí ìtẹ́ yẹn tó wọ ìpèbí fún oṣù mẹ́ta pípọ̀ ọba yẹn kọ́kọ́ jáde ẹni tó bá pàdé lójú ọ̀nà ikú lóní tó máa kú bẹ́ẹ̀ ni mo sọ fún yín ipò jáde báyìí ẹni tó bá lọ pàdé ẹ̀ bọ̀tà àwọn bá a sì yí tí wọ́n mú nǹkan tó ń pè ní pèbè ni ṣé wọ́n lọ ni agbára kakalẹ̀ lómi máa fi wà ń bẹ̀ ní oṣù kan bóyá ọ̀sẹ̀ kan ni tó máa ti gbórí ẹ̀ bọ́ síta. Yeah. ẹ ni wọn ní búrú ọba yẹn kó bá jẹ lọ àwọn ọba tí wọ́n gbogbo ẹ̀ tó láti bú wọn ìyí tó bá tẹ bá ń bú tẹ bá bú gbé kò ibi tó lọ yẹn kò pé ó jáde ta ni. ìbílẹ̀ wà o civilization rò pé ìbílẹ̀ ò sí o ó wà o ó ń fojú wa ni o. ó wà gangan ṣùgbọ́n bóyá a máa ní kàmá ló ń ṣe lòmí o bóyá a máa ní bóyá kò hàn tọ́ sí oyè tí wọ́n wà <laughs> àyẹ̀wò bóyá wọ́n fèrú gbá ni o láyé ṣe ń rí wọn fi yìí mọ́ bí ṣe lè dá ẹjọ́ yìí. ọlọ́run lọ́ba tó lè dẹ ẹjọ́ yẹn fún wọn because ọ̀tọ̀ lèèyàn tó máa tọ́ sí oyè ọ̀tọ̀ lèèyàn tó máa gbé fún pẹ̀lú agbára ọ̀tọ̀ lèèyàn tó máa ṣe pápápá wọ́wọ́wọ́ ẹ jẹ́ kó sáré wọ ìpè bí ọjọ́ kan ó kúrò ẹ ẹ ń sọ fún mi pé wọ́n máa respect Elégùṣì lọ́nà bọ́lá ti fẹ́ respect ẹ̀ dáhùn ọ̀nà bó ní. àìmọye ọba lóríṣiríṣiríṣiríṣi tó jẹ́ pé kà máa sì máa wà láyé nínú ayé wọn dọ́là torí kì í ṣe nǹkan tó tọ́ sí ni wọ́n gbà wọ́n fèrú gbàbùkù ọba tó bá dẹ̀ fèrú gbàbùkù ó máa di aláwàdẹ dìé náà gbẹ̀yìn náà ni kò sí bẹ́ẹ̀ ṣe lè jẹ́ kẹ́ wọn títí títí rọlẹ́ pa wọ́n máa yẹ̀yẹ́ wọn lórí àpèrè yẹn náà gbẹ̀yìn. Hmm. ọba tí ìlú mú yàtọ̀ sí ọba tó wó mú hmm. ìlú fẹ́mi lóyè ó yàtọ̀ sí pé ìlú ò fẹ́mi rárá. Hmm. ẹ wo ọ̀rọ̀ bá kì í ṣe ọ̀rọ̀ ọjọ́ kan ọ̀rọ̀ téèyàn tún sì máa padà wá sọ ni. Mm.